orúkọ yẹn owó tó ní fáàrí àjọwà mi lónìí àbákanà tó ń bẹ tó bá rújú tàtẹ tí language yẹn bá dàrú tí language yẹn bá dàrú pátápátá táàrí tó wọn tún lè bá wa tó àwọn àbáká ìbọ sẹńdú lamẹmẹsíẹ sẹfẹsẹmẹsíẹ lẹmẹsẹ mo ti lọ sílùú France nìyẹn ni pé gbogbo èdè ni mo gbọ́ Elédùmarè ó ṣàánú fún wa ẹ̀yin wa tí ẹ ń wò wá nílé ìran Yorùbá ni wá bẹ́ẹ̀ sì ni tá a sì gbọ́dọ̀ parun gbogbo wàhálà àti rògbòdìyàn èdè tó ń ṣẹlẹ̀ báyìí ó yẹ ká mójútó ó yẹ ká mójútó torí pé yorùbá kan la ní a sì ní gba yorùbá méjì yorùbá kan la gbà a ní yorùbá méjì tá a gbà látàrí ìdí èyí ẹ jẹ́ ká mọ̀ wípé ìran yorùbá ò gbọdọ̀ parun ohun tí ìwọ bá wá ṣe lónìí ohun tí èmi bá ṣe lónìí ohun tí ẹnìkọ̀ọ̀kan wá bá ṣe òun náà ni wípé ó yẹ kí gbogbo wa pátápátápátá ó yẹ ká mọ̀ wípé yorùbá kan ṣoṣo ni wá gbogbo yorùbá pátápátá ó yẹ ká rántí pé yorùbá kan ṣoṣo ni wá tó sì yẹ ká fọwọ́sowọ́pọ̀ ká gba òmìnira ara wa ẹ wò ó ẹ jẹ́ làágùn jìnnà torí pé a gba ètò yìí bí ẹni gbàgbọ́ ọtí mára wa lọ́wọ́ ni ẹ jẹ́ ń tarí ẹ̀ sí ọ̀dọ̀ bàbá mi òòṣà ńlá ẹ̀rí ńlá bàbá ògbó ẹ má bínú mi mọ̀ kí mi ò tí ì yọ kí lorúkọ ẹ̀ ẹ ṣé gan-an brọ́dà mi ọmọ borí owó ẹ kú iṣẹ́ ìlú ẹ àní ṣe lásán lágbára ṣẹ̀dá mo dẹ̀ kí àwọn ẹlẹgbẹ́ mi náà nínú ilé a iṣẹ́ ìlú mo kí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tí ẹ ń wò wá nínú ilé ẹ bá wa fìdílé nǹkan ẹ bá wa gbé omi sẹ́gbẹ̀ẹ́ ẹ dẹ̀ má gbàgbé láti bá wa pín ètò yìí yà ẹ bá wa sọ fún alára wípé a ti wà ń bí ẹ sọ fún ajérò pé a ti wà ń bí ẹ sọ fún ọ̀ràngún léìlá ẹ wípé a tún ti dé ẹ a tún ti dé látijọ́ wá síra wa létí gẹ́gẹ́ bí brọ́dà mi ṣe sọ a ní láti síra wa létí lórí ọ̀rọ̀ Yorùbá Nation bá a ṣe máa kúrò nínú oko ẹrú nítorí pé tá a bá ní káwò ọ̀pọ̀ ti rẹ̀wẹ̀sì ṣe wá ráwọn tó rẹ̀wẹ̀sì yẹn kì í ṣẹjọ́ wọn ṣe ti understand ẹ mọ̀ pé bá a ṣe gbé kinní bá a ṣe gbé dání ó yàtọ̀ síra wa àwọn kan gbé dání tó jẹ́ wípé ah wọ́n wò wípé bí ó ṣe ń rí lọ yìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ bára ò ṣe rokùn tára òru adìyẹ nínú ilé tí ìyà ń jẹ àwọn tó wà nínú ilé àwọn tó tún kò nínú ilé gan tán wá sókè òkun káàkiri ẹrú náà ń ṣe táwọn kan wá wò pé áá kò yẹ kó máa rí báyìí náà ṣó yẹ kọ́mọ ẹlẹ́ran kó máa jẹgun ni kó máa láṣọ kó máa wọ àkísà ni especially àwọn tó wà lókè òkun tí wọ́n ti láwọn náà ti travel tán ti káàkiri tán wá rí wípé ẹ náà òkè òkun táwọn gan wà yìí gbogbo wa ń sá wà wọn ní nǹkan kan lórí ilẹ̀ wọn wọ́n dẹ̀ wá òkè ẹ wá wo ìran Yorùbá tó jẹ́ wípé wọ́n ní Elédùmarè kẹ́ wọn lórí tó fún wọn ní resources tó fún wọn ní different different tí ò sí káàkiri tójú tí wọ́n dẹ̀ ti là tó wá wò pé wáì tí àwọn tó wà nílé tán wá ń jẹ̀yà kò yẹ ká máa jẹ̀yà báyìí náà torí pé Elédùmarè kẹ́ ó kẹ́ wa ó lè ṣe rí wípé ọ̀rọ̀ yẹn ó mú mi lára ju àwọn kan sáwọn kan lọ ẹ máa rí pé àwọn kan lórí ìrìn àjò yìí wọ́n gbé sórí gidi ṣe ti understand because wọ́n ti mọ deep pé no kò gbọ́dọ̀ máa rí báyìí ó yẹ kọ́ ọmọ Yorùbá ó yẹ ká lo ìgbésí ayé gidi ó ní ọ̀rọ̀ tí brọ́dà mi sọ lẹ́ẹ̀kan wípé ibo ni a bá Yorùbá nation dé ibi tí a náà ni wípé èmi àti ìwọ lájọ máa gbé iṣẹ́ yẹn ò sí lọ́wọ́ ẹnì kankan ọwọ́ èmi àti ìwọ ló wà tá a bá ní pé ká wò ó ìrìn àjò tí a rìn yìí elédùmarè ọba dẹ́ẹ̀dá ṣẹ̀dá ló gbé sílẹ̀ ó kàn ń lo èmi àti ìwọ gẹ́gẹ́ bí irinṣẹ́ lórí ẹ̀ ni tá a bá wá ní ká wo ìrìn àjò a máa rí pé látìgbà tá a ti bẹ̀rẹ̀ elédùmarè ló nítorí wípé ìrìn àjò elédùmarè ó yàtọ̀ sí ti ẹ̀dá because lórí ìrìn àjò àwọn kan fẹ́ kí ìrìn àjò ẹ kó ti kó ti ṣẹlẹ̀ lọ́la gbogbo wa náà fẹ́ kó ti ṣẹlẹ̀ lọ́la irú àwa tá ń sọ̀rọ̀ iná afẹ́ kó ṣẹlẹ̀ lọ́la ṣùgbọ́n èrò Elédùmarè ó yàtọ̀ sí ti àwa ẹ̀dá bó ṣe máa ṣe òun nìkan ló yé nígbà tí Elédùmarè ti nǹkan tèmi máa ń nígbàgbọ́ nìyẹn wípé nígbà tí Elédùmarè ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ó máa parí ẹ̀ sí rere bó kàn ṣe máa ṣe tó ṣe máa yanjú ẹ̀ yẹn ọwọ́ ẹ̀ ló wà ṣùgbọ́n ó máa máa lo àwọn èèyàn lórí ìrìn àjò yẹn lóríṣiríṣi òun ló wá dífá fún wa wípé àwa ọmọ Yorùbá ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì ṣe rí ohun tó bá máa dáa ẹ tó bá máa dáa tó máa pẹ́ kò kì í wá easy ṣe ti understand ó máa ń take many many things tó yẹ pé ara ẹ̀ náà là ń rí lórí ìrìn àjò yìí because rere àti ibi wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni elédùmarè tó dá rere náà ló dá ibi ó ní time tó máa lo ibi ó ní time tó máa lo rere ṣe ti understand ẹ máa rí wípé àwọn èèyàn tí elédùmarè bá ń lo ibi fún nǹkan kan lọ́wọ́lọ́wọ́ kò kì í yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí pé ibi tó kọjú sí wọn nìyẹn tá a bá ní ká wo ìrìn àjò Yorùbá nation ẹ wò gbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ẹ máa rí wípé ó ń lọ bó yẹ kó ṣe lọ ṣùgbọ́n nígbà tó dáàrin méjì àwọn kan wọlé láti fa ìrìn àjò yẹn sẹ́yìn Elédùmarè lò wọ́n fún nǹkan kan ni láti jẹ́ kí ìrìn àjò yẹn kó stop dìgbà tó sì tó dìgbà di nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá tó àsìkò àti ṣu fùrọ̀ hálà ó ní mo fi sọ wípé elédùmarè náà ló dá ibi òun náà ló dá rere àwọn tí wọ́n wọ ìrìn àjò yìí wá tán rò pé àwọn bàjẹ́ wọn ò bàjẹ́ rárá torí pé ẹnìkan ò lè ba iṣẹ́ ọwọ́ elédùmarè jẹ́ iṣẹ́ télédùmarè ò bá ní ṣe kò ní lọ́wọ́ sí i òun la fi ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ń rò wípé ẹ ọ̀rọ̀ Yorùbá nation ó ti kú ọ̀rọ̀ Yorùbá nation ò lè kú láíláí àwọn bàbá wa tí Elédùmarè dẹ̀ gbé síbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ìlójú méjèèjì àwọn bíi bàbá wa olóyè Sunday Igboho àwọn bíi bàbá wa pòfẹsọ Banji Akíntóyè àti gbogbo àwọn àgbààgbà tí wọ́n wà ní àyíká wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ àwọn bàbá iná wọn ò sùn lọ́sàn-án lóru wọ́n ní adìyẹ ńláàgùn ìyá rẹ̀ ni ò já mọ́ tá a bá ní ká wo ìrìn àjò yìí ẹ máa rí wípé ọ̀dọ̀ àwọn bàbá tí mo dárúkọ yìí gangan lòótọ́ wà ẹ máa rí pé òótọ́ ti ń fìdí hàn ṣe ti understand òótọ́ gangan sìn ó ti ń ṣìdí ìwọ tó àwa tá a bá lójú àti máa rí wípé òótọ́ gangan ti dé nígbà tí ìrìn àjò yẹn ń lọ bó ṣe ń lọ àwọn tó wá tó sọ wípé ẹ àwọn táwọn bá ń bẹ̀ wọn ò mọ nǹkan kan ṣe wọn ní nǹkan kan lọ́wọ́ wọ́n ti dàgbà kínní kan látìgbà tí àwọn ti wá débẹ̀ sìn wọ́n ṣe nǹkan kan òun ni mo fi sọ wípé òótọ́ ti ń farahàn láti ìgbà tó ti bẹ̀rẹ̀ lórí irọ́ irọ́ irọ́ sírọ́ irọ́ sírọ́ ni òun la ṣe ń sọ fún àwa ọmọ káàárọ̀ òjíire wípé ẹja di ìgbàgbọ́ wa mú wọ́n ní tí ẹṣin bá gbéyàn ṣubú èèyàn máa ń tùngún ni gbogbo wa tá a wà lórí ìrìn àjò yìí kò sẹ́ni tó kọ́ṣẹ́ yìí lórí ìrìn àjò yìí kò sẹ́ni tí ò lè ṣe mistake ṣe mọ̀ pé ìrìn àjò yìí ló ń kọ́ wa bá a ṣe máa rìn tá a bá ní ká lórí ìrìn àjò yìí sìn àìmọye àwọn mistake tó ti ṣẹlẹ̀ sẹ́yìn báyìí tó jẹ́ pé tí ìrìn àjò yìí bá fẹ́ bẹ̀rẹ̀ padà irú mistake yẹn ò tún lè kò lè ṣẹlẹ̀ mọ́ nítorí pé a ti fi nǹkan tó ṣẹlẹ̀ yẹn a ti fi kọ́gbọ́n òun ni mo ṣe ń sọ wípé àwa tí a mọ̀ túmọ̀ nǹkan tó wà ńlẹ̀ yìí àwa tá a fẹ́ kí ìran wa tá a fẹ́ kó kúrò lóko ẹrú àwa tá a mọ̀ wípé Elédùmarè kẹ́ ìran Yorùbá àwa tá a mọ̀ wípé kò yẹ kí ọmọ ẹlẹ́ran wa kó máa jẹ egun kò yẹ kí ọmọ aláṣọ wa kó máa wọ àkísà ṣe rí ìfẹ́ kan tí a fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká pe ìfẹ́ kan yẹn ẹ jẹ́ ká pè padà nítorí wípé àwọn tó wà dàrú náà elédùmarè tó máa ń ṣe tó máa ń ṣe ìdájọ́ àfẹ̀yìn pẹ́ran ẹ mọ̀ wípé tí irọ́ bá lọ fógún ọdún ọjọ́ kan ọjọ́ kan ṣoṣo báyìí lóòótọ́ máa bá òótọ́ ti dé fáwọn tó bá lójú ni ẹ máa rí pé òótọ́ ti dé Yorùbá nation máa dìde ó máa dìde padà ẹ gbàgbé ẹ ó fọwọ́ lẹ́rán wọ́n ní àdán doríkodò ó ń wòṣe ẹyẹ ni tó bá tó àsìkò àti su fùrọ́là ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì ẹ jẹ́ ká ẹ jẹ́ kí gbogbo wa ohun tá a bá mọ̀ pa lè ṣe lórí ẹ̀ tó máa fi jẹ́ kó lọ síwájú ẹ jẹ́ gbìyànjú ẹ gbogbo ohun tá a bá ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation lénìí ẹ nítorí èní nítorí ọ̀la ni a ṣe fún àwọn ọmọ tá a ti bí sílẹ̀ àti àwọn ìran wa tó ń bọ̀ lọ́la nítorí wípé tèmi àti ìwọ náà tá a bá kọ̀ tá a bá ṣe é irú ìgbésí ayé wo làwọn ọmọ tá a bí sílẹ̀ àti àwọn generation tó ń bọ̀ lọ́la irú ìgbésí ayé wo náà fẹ́ lò náà nítorí wípé èmi àti ẹ ti wà lẹ́ni báyìí èní ti sọ fún wa bí ọ̀la ṣe máa rí ẹ gbàgbé ajókòó báyìí a ti wò bẹ́ẹ̀ ní ṣe rí tá a bá tètè múra sẹ́ni ìjáde tèmi àti ẹ̀ ń jáde yìí ẹ̀ wọ́n ní ara ìjàlẹ̀ yín wà tá ń jáde yìí àwa náà ń ṣe nǹkan kan ń bẹ̀ ni tá a bá máa jáde kó kájẹ́ kó máa yé wọn wípé ìyà tí àwa jẹ tí àwọn ìran wa bàbá tó bí wa tán jẹ táwa náà ń jẹ lọ́wọ́lọ́wọ́ tójú wa dẹ̀ ti là wípé Elédùmarè ká ìran Yorùbá ẹ àwa ní lajú kalẹ̀ báyìí kí ìyà yẹn kó wá jẹ àwọn ọmọ tá a bí sílẹ̀ àti àwọn ìran wa tó ń bọ̀ lọ́la àwa tá a ti wá mọ ohun tó wà ńlẹ̀ yìí ẹ jẹ́ agbárùkù tí o ẹ má jà give up ẹ ó kù díẹ̀ àní pẹ́ débẹ̀ mọ́ lágbára ṣẹ̀dá nítorí wípé ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́ o ẹni tó bá ṣe dópin òun la ó yìn o ẹ ṣe gan-an gbogbo lé mo dẹ̀ kí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ má gbàgbé ẹ bá wa pín ètò yìí ẹ ṣe gan ẹ jẹ́ ń dúró báyìí ná mo dá padà ah, sọ́dọ̀ bàbá mi ọmọ borí owó. ẹ bí wọ́n ṣe ẹ bí bí wọ́n ṣe bá wa yànnà náà nítorí pé Yorùbá wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ torí tá a bá là á àjẹpé agbọ́dọ̀ ńlá ni torí pé làálà ẹ̀là lọ̀rọ̀ kálukú àyọ òmù òkun ṣé ẹ rí yorùbá nation tí a fẹ́ gbà yìí mo fẹ́ kà mọ̀ wípé kì í ṣe tó jẹ́ wípé ó ṣe yára láti gbà bá ṣe ń sọ ọ́ ṣùgbọ́n nínú nínú àkókò yìí a nífẹ̀ẹ́ sọ wípé nǹkan báyìí torí pé àwọn kan ti promise wa wípé tó bá di on the twenty nine àwọn ti tán láti gba yorùbá nation fún wa inú wa sì dúró tọ́lù tó pé ọlọ́run yóò jẹ́ kí wọ́n lè dìgbà fún wa àdúpẹ́ fọlọ́run ẹ jẹ́ ká mọ̀ létí pé ìdùnnú wa bó ṣe dẹ̀ pé ńlá sí ẹ̀ àwọn kan ní Ondo Ogun State wọ́n ti pa adìyẹ wọ́n jẹ adìyẹ pé àwọn ti gba Yorùbá nation ṣùgbọ́n lónìí ẹ̀ wọ́n sì wà lábẹ́ Yorùbá nation lágbára Ọlọ́run á gba Yorùbá nation tá a kúrò ń bẹ̀ ni lẹ́kì lọ́sọ̀dọ̀ bàbá mi owó ní fáàrí torí pé ọmọ owó ní fáàrí ni wọ́n bàbá lé ọ̀rọ̀ Yorùbá nation yìí ìmọ̀ràn wo lẹ̀yin bá wa ní fún àwọn obìnrin wa torí pé ibi tí obìnrin bá ti wà ibi tó gbọ́dọ̀ ní kìmí tó gbọ́dọ̀ nípa ni obìnrin sì gbọ́dọ̀ kó ipa tó da lórí ọ̀rọ̀ Yorùbá ni pé àwọn gangan ní ìjọba máa rí tẹ̀rù fi máa ń ba ìjọba yálà àwọn ìyá wa ni o àwọn sísá wa ni o àwọn alóbìnrin ni o kọlọ́run kí ni ìmọ̀ràn tí ẹ ní fún wa. ẹ ṣe olóòtú mo kí gbogbo lé mo kí ẹ̀yin àgbààgbà ẹ̀yin tẹ àwọn tó dilé ayé mú àwọn májò bàjẹ́ mo kí ẹ̀yin ìyá wa ẹ ṣeun ẹ kú ìgbà gbogbo níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ táàrí bẹ̀rẹ̀ níbo la fẹ́ mẹ́nu dé táì tí bẹ̀rẹ̀ sí ní sọ ṣe rí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní àbò wọlé tí ò kí onílé ó dẹran àmúso àwọn ò ní dẹran àmúso o mo kí àwọn bàbá tó wà lórí ìkànnì káàkiri gbogbo àgbáyé tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá bẹ́ẹ̀ la kí àwọn ìyá wa mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin wípé ẹ kú ìgbà gbogbo wa kò ní sú yín kò ní rẹ̀ àwa náà ńkọ́ kò ní sú wa kò ní rẹ̀ wá o àá máa rí ní dé bá àwa náà ńkọ́ ẹ̀ fi wá ṣàwátì láàrin yín o àṣẹ Èdùmàrè. Hmm, olóòtú ṣe rí ọ̀rọ̀ obìnrin tẹ́ ẹ mẹ́nu báyìí ó kópa ńlá nínú ayé wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé bóbìnrin ló bí wa obìnrin ló bí wa obìnrin ló tu wa àwọn nìyá wa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a lè fọwọ́ rọ́ ọ̀rọ̀ àwọn obìnrin tàbá àwọn ìyá wa a lè fọwọ́ rọ sẹ́yìn mo sì bẹ̀yìn ìyá o ẹ̀yin ìyá wa àdúbà ni o ẹ̀sùn ẹ̀kọ́ àtìlẹ́yìn wa ọ̀rọ̀ Odùduwà tá a gbé dání ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá tá a gbé dání òmìnira tá a gbé dání ẹ̀yin náà lẹ máa ipa tẹ́ máa kó ń bẹ̀ kì í ṣe kékeré tẹ̀lẹ̀ tí ń bá wa kó bọ̀ láti gbà yín wá ẹ má jẹ́ òsùn ẹjọ́ nítorí ọlọ́ ẹ má jẹ́ kó rẹ̀ yìí wọ́n ń yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ̀yin náà lè máa gbà wá ẹ̀yin náà because iṣẹ́ rí gbogbo gbogbo fọ́nrán kan nígbà tí àwọn àwọn ìyá wa yìí tọ́ ni pé bóyá bóyá lábùjá ni o bóyá ní Èkó ni omi ò rántí mọ́ tọ́ ní bóyá àwọn sẹ́nítọ̀ tàbá house of assembly members kan wò ní lọ sí parliament tọ́ dẹ̀ lọ dènà wọ́n búlọ̀kì ọ̀nà yẹn bóyá àtìlẹ́yìn tó rí wò ó ní wọ́n dẹ̀ block ọ̀nà yẹn sẹ́wọ̀n fáwọn pípì wọ́n dẹ̀ tàn padà torí agbára tó wà lọ́wọ́ àwọn obìnrin wa ni wọ́n tàn padà wọ́n débi táwọn obìnrin pọ̀ sí wọ́n dẹ̀ jí ẹ̀yìn padà pé à ọ̀rọ̀ obìnrin ò ṣe ṣeré o gbogbo wọn dẹ̀ padà bó ṣe pọ̀ tó síbẹ̀ náà a máa tún rọ̀ wọn àwọn ìyá wa ni ẹ̀bẹ̀ la máa bẹ̀ wọ́n tẹ bá rí pé rògbòdìyàn ń lọ bì kan táwọn ìyá ìbá ó máa ń ní ojútùú wọ́n máa wọ́n máa ń tètè wọ́n máa ń tètè wá solution sí mi ò fẹ́ sọ òyìnbó tó fi orí Yorùbá program láwà wọ́n máa ń tètè find solution sí ní kíákíá ṣùgbọ́n ó dà pé àwọn ìyá wa ó dà pé mi ò ní sọ pé rẹ̀wẹ̀sì ó wà ń bẹ̀ o ẹ má jẹ́ kó rẹ̀ yín abẹ̀yìn ni ẹ̀yin ìyá wa ẹ̀yin ni olùtọ̀nà ẹ̀yin lẹ ṣe atọ́nà wa wá sáyé yìí ẹ ni àní kó yọ yín tì àní wá yín tì àtọmọdé àtàgbà lóbìnrin àkọyọ yín kéré o àkọyọ yín kéré pàápàá o torí pé ipa tẹ́ ẹ kó nínú ìgbésí ayé àwa ọmọ yín ó pọ̀ kì í ṣe tèrèmí ẹ jọ̀ọ́ Ọlọ́run ọba a tún máa rọ̀ yín nìyí ẹ máa bá wa gbé bá ṣe ń gbé bó dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ náà bá ṣe ń gbé àwa náà à ń bá yín gbé ẹ̀yin ni kẹ́ ẹ ṣáájú torí obìnrin obìnrin agbára tọ́lọ́run fún yín pọ̀ o làákàyè tọ́lọ́run fún yín pọ̀ o tílé bá tòrò ẹ lọ wo obìnrin bẹ̀ tílé bá tún tòrò ẹ lọ wo obìnrin bẹ̀ ilé wa máa máa tòrò ẹ̀yin ìyá wa ẹ jọ ń torí ọlọ́run ẹ bá wa rọ̀ gbà yí ọ̀rọ̀ òmìnira àwọn ìyà tó ń jẹ àwọn èèyàn wa ìpọ̀ ẹ̀yin náà ẹ wò ọmọ ẹlẹ́ran wa wá ń jẹ gungun ọmọ aláṣọ wa ń wà kísà ẹ̀yin ìyàwó ẹ dìde ẹ dìde ẹ má wò wá níran abẹ̀yìn ni àpàṣẹ fún yín o abẹ̀yìn ni arọ̀ yín ni torí pé tẹ bá dìde tẹ rọ̀gbà yí wa ká tẹ bá wa gbé ó máa lójútùú ọ̀nà máa là àkóyán yín kéré o ẹ̀yin ìyá wa ẹ jọ nítorí ọlọ́run abẹ̀yìn ni o ẹ dìde ẹ bá wa ẹ bá wa fún ọ̀já ọ̀já tẹ́ fi ń pọn ọmọ tẹ́ tí ọmọ òkè fi ń jábọ́ lẹ́yìn yín ẹ bá wa sàn ẹ bá wa ró ìró yìí ẹ má jẹ́ kí ìjẹ wa ìjà ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù ọ̀pọ̀ náà àwọn àwa tá a wà ní ẹ̀yìn odi ìyà iṣẹ́ tá à ń ṣe ah àwọn òbí wa gan tán bá dé bí wọ́n máa ẹ́ ṣéṣẹ́ tẹ̀ ń ṣe rèé nínú òtútù nínú òtútù tá a máa ti jí jáde látago mẹ́rin aago márùn-ún ẹlòmíì iṣẹ́ iṣẹ́ méjì mẹ́ta mẹ́rin ló ń ṣe kó tó lè sanwó ilé kó tó lè san bíìlì ẹ jọ nítorí Ọlọ́run gbogbo ilé afẹ́ padà wálé afẹ́ wá afẹ́ afẹ́ padà wá orílẹ̀ bàbá wa níbo ni bàbá wa ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá rìn ìyẹn ni orílẹ̀-èdè ti ti wà ẹ jọ nítorí ọlọ́run ẹ má jẹ́ kọ́rọ̀ ìṣòro yín pàápàá a máa máa rọ̀ yá a máa máa bẹ̀ torí a mọ̀ pé ẹ̀yin ìyá yìí ẹ̀yin ìyá wa yìí ẹ̀yin ẹ̀yin ìyá abiyamọ yìí wa yìí ntẹ ntẹ ntẹ ntẹ ń gbé ṣe nínú wa ó pọ̀ ní dáradára ní rere tá a lè a lè ẹ bá wa ẹ bá wa ẹ jẹ́ kó ẹ jẹ́ kó ẹ jẹ́ ẹ jẹ́ kó ẹ jẹ́ kó dùn yín nínú ọkàn ìyà ń jẹ àwọn ọmọ wa ẹ wò ó àwọn ọmọ Fúlàní wọn ò lọ léèwé èyí tó lọ léèwé bóyá tó bá ti ka skusak wọn á tún wá gbé e sí orí àwọn tó tó tó lọ yunifásitì lọ́dọ̀ wa a tún máa ṣiṣẹ́ lábẹ́ Fúlàní ẹ wo gbogbo airport wa àwọn ló wà ń bẹ̀ ẹ wo seaport wa àwọn ló wà ń bẹ̀ ẹ wo mílítírì wa àwọn ló wà ńbẹ̀ air force ńkọ́ àwọn fúlàní ló wà ńbẹ̀ gbogbo káàkiri eléyìí ò kì í ṣe ìròyìn tuntun mọ́ ìròyìn tó ti pẹ́ ni tó dẹ̀ sì ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ abẹ́ẹ̀rí báyìí ìyá ẹ dìde ẹ gbà wá akétọ̀ yìí wá ẹ gbà wá ẹ gbà wá gidi gan ni agbára wà lọ́wọ́ yín láti lè bá wa ṣe agbára wà lọ́wọ́ yín láti lè láti gbà wàhálà lọ́wọ́ ogun ìyàtà wà yìí ẹ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ba ẹ pa á ní jábọ́ lẹ́yìn yín ẹ ṣe gidi gan ni a máa rí ẹ a máa rí yín sátọ̀ a máa rí yín sáàdì mo dá mo sọ yìí mo sì ẹ jẹ́ kí n dákẹ́ báyìí ná kí n dúró báyìí mo dá padà sọ́dọ̀ olóòtú. ẹ ṣe gan ni mo kí ogun wa ẹ ṣe gan látàárọ̀ àkùnyin àìrí wọn bá wa sọ ní ṣókí wọn sọ wípé àwọn obìnrin àwọn ni wọn bí wa àwọn náà sì níyà ní ṣókí màá tún sáré fà á sọ́dọ̀ bàbá mi Fatai Ogunribido ọ̀nà wọn gangan ó ní Yorùbá nation fi lè gbà ní àṣeyọrí tá a gbà bọ́ lóko ẹrú tá a wà yìí bàbá mi Ogunribido ẹ̀yẹ gbé ńlẹ̀. ẹ mo kí gbogbo ilé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ tán níbikíbi tí ẹ ti ń gbọ́ wa ẹ̀bẹ̀ kan ni màá bọ̀ ní wákàtí ọ̀wọ̀ ẹ jọ ẹ máa bá wa pé ètò yìí ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n kàn gbọ́ wa Eh, nítorí pé ó tó ọjọ́ mẹ́ta eh, gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ará mi ti ṣe sẹ́yìn ibi tá a dúró sí ibẹ̀ la dúró sí àwa eh, ò wẹ̀yìn ìgbàgbọ́ wa dẹ̀ ni wípé tí Olúwa bá wà ní títí wa ta ni ẹni náà tó lè dojú ìjà kọ wá nítorí pé àwa nígbàgbọ́ wípé àwa ní Ọlọ́run tó síwájú wa. òun ló dẹ̀ ń tu ọkọ̀ yìí ọkọ̀ náà ò dẹ̀ lè ṣubú nítorí pé ọlọ́run ló ń tù ú gan ni ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrò lẹ kú ìyálẹ̀ ta ní kíbi tẹ́ ti ń gbọ́ wa o ẹ bá wa pé tòun yẹ jọ afọlọ́ǹbẹ yìí ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn kan ibi tá a dúró sí ibẹ̀ la dúró sí yíyẹ ẹkùn wa kò kì í ṣe tójó nítorí pé ibi tá à ń lọ àwa mọ̀ ohun tó dẹ̀ ń nípa agbára ti ọlọ́run ni nítorí pé olúwa ti dìde ń sìn pé òun fẹ́ jà fún àwọn ọmọ káàárọ̀ oòjíire pàápàá inú ìgbèkùn tá a wà láti ọjọ́ pípẹ́ tó dẹ̀ wípé a sí nínú ìfunra mo bẹ̀ yín ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tá à ń sọ nípa ọ̀rọ̀ Yorùbá Nation kò kí ń ṣe nípa ọ̀tẹ̀ kò dẹ̀ kí ń ṣe nípa ìjà òótọ́ ọ̀rọ̀ làwa ń sọ. So ọ̀rọ̀ wa dàbí ẹni tí olúwa tú sílẹ̀ ṣùgbọ́n tó ń sọ yín pé rárá inú ìgbèkùn tó ń wà tẹ́lẹ̀ náà ló fẹ́ dúró sí ìdí ẹ̀ ni wípé ìgbèkùn yìí ó ti wà ń bẹ̀ tipẹ́ ó ti wá di fún kò mọ̀ yín pé ọ̀nà àbáyọ ó wà ìgbà tó náà àbáyọ ti di olúwadẹ́ẹ̀filé bẹ́ẹ̀ ni má jìyà gbé fún un ó sọ pé òun ti tú sílẹ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire olúwa tó dá wa sí orílẹ̀-èdè ibi tá a wà tán pè ní yorùbá nation gbogbo àwa tá a mọ ìsúlà mọ̀ wípé kó tó di wípé nàìjíríà wà làwa ti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a gbọ́ nípa ọ̀yọ́ empire a gbọ́ nípa benin empire a dẹ̀ gbogbo ibi tí àwọn Odùduwà tí wọ́n tí mo bí tó fọ́nká sí gbogbo áfíríkà ní ilẹ̀ dúdú ẹnu ọjọ́ mẹ́ta yìí la tẹ̀ ráwọn àmì kan tó sọ fún wa wípé kódà àwọn ọmọ káàárọ̀ òjíire <laughs> àwọn látẹ̀ Egypt dò ibẹ̀ wọn ni ẹni tó jẹ́ pé ẹni àkọ́kọ́ tó jẹ́ pé agbára tó wà lára ẹ̀ tó fi ń ṣe tó fi ń dábìrà nígbà náà àgbàyanu agbára ni àwọn Greek gbogbo àwọn tí wọ́n àwọn tó jẹ́ pé a kà nínú ìtànlẹ̀ ayé àtijọ́ àwọn Mesopotamia àwọn nǹkan ọ̀kan yẹn gbogbo wọn náà gbọ́ nípa òkìkí arákùnrin náà gbà náà lọ́hùn wọ́n wá láti wá máa bẹ agbára ẹ̀ wò láti wá máa understand láti máa wo bó ṣe rí ọ̀rọ̀ wa ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀ ó jọ wọ́n lójú gbogbo àgbáyé wa gbọ́ nípa ẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ ẹ̀ káàkiri pé come and watch Kemi's mystery wọ́n ní orúkọ ẹ̀ Kemi ló ń jẹ́ chemist mystery chemist mystery wọ́n ní ibẹ̀ ni chemistry ibẹ̀ ló ti jáde nítorí ohun ohun ìyanu ohun tó jẹ́ mystery myth eh, kẹlẹ̀ mọ̀ pé àwa ní ìtàn àwa ní ṣẹ̀dálẹ̀ àwa ní gbòǹgbò gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjìrè a dẹ̀ rí gbogbo bí tá a tàn ká sí tá a bá ní káwo látẹ̀kọ́ kákọjá nàìjíríà ó di republic of benin ó di togo ó di ghana kẹrẹkẹrẹkẹrẹ ivory coast kẹrẹkẹrẹ títí títí títí tó fi dé sierra leone gbogbo àwọn coastal area west africa yìí ilẹ̀ ghana ní ghana ìlú accra ní ghana àwọn ọmọ káàrọ̀ yìí ra wa la bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fi awúrú ju wọ́n ti fi yéde wọn padà tó yẹ pé ńgbà tí bàbá wa Ọọ̀ni tó lọ tó lọ fọba kan jẹ́ ńbẹ̀ tó lọ gbádùn lórí kò tiẹ̀ gbọ́ Yorùbá tí wọ́n translate Yorùbá fún à ń sọ àwọn eléyìí fún wa ká lè mọ ìdí àti Ọlọ́run dọ́mọ Yorùbá wípé Ọlọ́run ò dá wa ní ìdá ẹrú ìdá ọba ni Ọlọ́run dá ilẹ̀ Yorùbá ìdá ọba ni Olúwa dá gbogbo ọmọ káàárọ̀ òjíire pátá àwọn àmì yẹn là ń rí ní àgbáyé tá a bá ń sọ̀rọ̀ nípa nàìjíríà lónìí ògo ni nàìjíríà ń lò ọmọ yorùbá àtògo àwọn bọ́dà wa bí ó pé àwa la pọ̀ diaspora àwọn wo ni wọ́n refer sí as nigerians diaspora ẹ wá àwọn bírà láti ìlú nàìjíríà àwọn ni wọ́n dẹ́bí ráì ilẹ̀ yorùbá láti fa world heavyweight champion yọ tó ń gbá ẹ̀ṣẹ́. and then. àṣà tó ń ṣeré káàkiri ọmọ káàárọ̀ òjíire ni kò síbi tí wọ́n tó ń gbogbo àgbáyé Tiwa Savage orúkọ nàìjíríà náà fi ń pè ọmọ káàárọ̀ òjíire ni Davido ńkọ́ ẹ wo fortune tí àwọn yìí kó wọ ilẹ̀ ilẹ̀ yorùbá wọ́n forúkọ nàìjíríà wọ́n fi ń pè wọ́n ìyẹn ni pé nàìjíríà wọ́n dá kalẹ̀ láti pa ògbómọ yorùbá lára ẹ̀yin máa káàárọ̀ òjìrì ǹjẹ́ ń gbọ́ mi bí ǹjọ́ tí ẹ̀ ń yé yín ǹjẹ́ tẹ̀ ń láì tí yín ǹjẹ́ tẹ̀ ń gbọ́ràn hmm. àgbàrá òjò náà ò nílé wó onílé fúnra ni ò ní gbà fún un tó máa gbìyàn ní àbí fún àràrà pa ìfún ìmọ̀ ẹ jẹ́ ká wá sí nàìjíríà sixty three years of independence kí ni wọ́n fún ọ̀run káàárọ̀ òjíire kí dẹ̀ ni àwọn tí wọ́n kó wa ní ẹrú yìí kí náà fi sílẹ̀ tán kí náà gbé sílẹ̀ nígbà tí wọ́n kọ́ àbújá owó ìdá yorùbá náà fi kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àtọwọ́ south south hmm. gbogbo nǹkan tá à ń pè lé ní nàìjíríà ògo yorùbá òun náà gbélé lọ́wọ́ Mm. ẹ wá wò àwọn ọmọ eighteen years àwọn ọmọ twenty five years ní òkè ọya lọ́hùn wọ́n fi helicopter jayé wọ́n wá ń lò wá bí ẹrú wọn ọ̀rẹ́ kàn pẹ̀lú wa pé a tiẹ̀ wà as part of Nigeria ká ẹ̀mọ́ káàrọ̀ òjìire ǹjẹ́ tiẹ̀ mọ ìyá ara yín bí ǹjẹ́ tiẹ̀ mọ ìdájọ́ ọlọ́run dá yín bí ká kó má ṣe o kí ló dé tá a òdodo ká lè mọ̀ wípé ilé títò lọ à ń pariwo láti bí ọdún mẹ́ta àbọ̀ sẹ́yìn a dẹ̀ ń ta yín lólobó à ń ṣí ní etí pé ká lè mọ̀ wípé ọmọ ọba nìyí ẹ má ṣe ìṣe ẹrú kì í ṣe nípa tìjà kì í ṣe nípa tógun àti béèrè fún ìtúsílẹ̀ ní ọwọ́ àwọn tó múni lẹ́rú ẹ̀tọ́ wa ni gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire Self-determination is an inalienable right of everybody in the entire world. Aláàfogun, àfẹ́jà, àdẹ̀ńṣẹ́, jẹ́ kí n ṣe ẹ létí. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ wípé àwọn gómìnà, àwọn sẹ́nítọ̀, àwọn house of rep members àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé owó ẹrú ni wọ́n ń gbà wọ́n tà ń sin oko ẹrú inú yín wá ń dùn ẹlẹ́ ní sẹ́nétọ̀ ẹlẹ́ lọ́ba ẹlẹ́ ní gómìnà iṣẹ́ àwọn náà ṣe fún yín kí ni àǹfààní tẹ̀ ń jẹ lára wọn ẹ̀rí kan tó àpò lẹ́nu ìjẹta sí peter wàyí ṣe rí i pé owó ẹrú náà fún wọn nítorí pé kán lè máa sáìn ìwé kán lè máa fi àṣẹ sí gbogbo nǹkan tó bá ń ṣe ẹ̀rí wọn sìn wọn ní fún lẹ́yìn ìgbà tó bá di kúrò ní ìjọba tán billions upon billions of naira in, in, in pension ilé làbújá ilé lẹ́kọ̀ọ́ káà mẹ́ta mẹ́ta lọ́dún mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti kúrò níjọba o inú ìjọba náà wà yìí náà ti gba owó security náà ti sọ gbogbo wa pátápátá di ẹrú ẹ̀ẹ́dẹ̀ fúnra àníkẹ́gbára yín kúrò nínú ìgbèkùn ká lè gbé ilẹ̀ yorùbá ní agugẹ kí gbogbo àgbáyé kó lè bá wa gbé gbogbo ẹ̀yin tẹ́ bá rò wípé ilẹ̀ yorùbá àwa tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ eré là ń ṣe mo bèrè lọ́wọ́ yín kí ni àǹfààní tẹ jẹ gẹ́gẹ́ bí nàìjíríà tẹ wà kí ni orí ọ̀fẹ́ tẹ nígbà sixty three years of independence kò sómi kò síná ojoojúmọ́ là ń pariwo sí létí ẹ̀yin náà dẹ̀ ti rí ìyà tí wàá di bárakú fún wa nílùú nàìjíríà ẹ wò wá tá a wà àwọn tó dẹ̀ ní òkè ọ̀hún wọ́n gba tiwọn là wọ́n ń táyé tiwọn ṣe wọ́n industrialize north lọ́wọ́lọ́wọ́ sí i wọ́n mú gbogbo ẹ̀ wọ́n fi sí abẹ́ wọ́n fi sí wọ́n fi sí abẹ́ wọ́n fi sí abẹ́ wọn ò jẹ́ kó lu jáde àwọn gbogbo tí wọ́n represent àwa yes yes yes tán sign fún wọn tán fún wọn ní oore ọ̀fẹ́ láti máa ṣe gbogbo tó bá wù wọ́n ẹ wá wo àwa nísàlẹ̀ àwọn èèyàn wa orí títí lè bí lù wọ́n pa sí ẹ wòyà tó ń jẹ wá gbogbo ọmọ wa wọ́n dẹrú tán sí àárín ìgboro ritual money náà wá káàkiri nítorí ìyà wọ́n ní devil find work for, for, for, for an idle land ọwọ́ tó bá dilẹ̀ o lè ṣe wáṣẹ́ fún un ah ó mà ṣe o ẹ̀yin máa káàárọ̀ òjíire àwa ń bẹ̀ yín wípé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gba ìjọba káwa náà lè ro the federal might tí wọ́n ń lò láti fi sọ wá dẹrú yẹn torí tí a bá gba federal might yẹn wípé àwa ni gómìnà ara wa àwa ni àwa ni adelé ara wa àwa ni gbogbo nǹkan fún ara wa nǹkan dápò yẹn nàìjíríà kò lè jẹ́ ká gbérí títí ayérayé gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá láti bí ọdún méjì síbi tá a wà yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tẹ́ bá mọ̀ ẹ̀rú ilé ayé bá yín wọ́n ti ta ọmọ káàárọ̀ òjíire wọ́n fẹ́ wá pa wá ní ìparun ariwo tá a pa ìròjẹ́ kan ṣe é àti pàápàá gbogbo rally tá à ń ṣe pé tọ́mọ́ ní kó wá carry out ethnic cleansing yìí tá à ń bá bẹ̀rẹ̀ tí wọ́n lè parí ẹ̀ nígbà tí wọ́n rí ọmọ káàárọ̀ òjíire tí wọ́n rí gbogbo bó ṣe jáde nígbà endsars tí wọ́n dẹ̀ rí gbogbo ìgbésẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá gbé ní abroad tó bẹ̀rẹ̀ sí ṣe gbogbo wàhálà nípa rálì ìyẹn ló wọ́n ṣe wá wò wípé à tí wọ́n bá ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ̀gbẹ́sẹ̀ nípa ethnic cleanse tó fẹ́ carry out àbí wọ́n ti gbàgbé ní two thousand and nineteen one thousand and twenty bó ṣe ń kó àwọn ajagunta wọlé tẹ́kọ̀ọ́ wá sí ilé igbó wa kí wọ́n wá kó wọn ṣe election kọ́ wọ́n wá fún ọjà wa lógun ni ethnic cleansing wọn la ṣe máa ń sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ fún yín pé nígbà kan rí àríyànjú tó ti sọ fún aráàlú two American security expert tó rí i pé òun ò fẹ́ kí Africa kó parun pé wọ́n fẹ́ bring Nigeria down ọ̀pọ̀lọpọ̀ gbà a ti play video yìí fún yín two thousand and eighteen ọdún wájú two thousand and nineteen lẹ́yìn ìgbà tí tó sí Buhari ìtàn wọ́n kó àwọn ogun wọlé ó jọ gádé kò jọ gàtí àdẹ̀sínú ní ìfúnra à ń sun àsùndàgbé pátí là ń lọ kò tiẹ̀ yé wa wípé wọ́n ti pa wá run tán orí ọ̀fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àyànfẹ́ tí Ọlọ́run kọ́kọ́ dá sórílẹ̀-èdè àlàyé òun ló gbé wa dúró gbogbo àgbáyé orísun wọn ilẹ̀ yorùbá ni ọjọ́ pípẹ́ òun jẹ́ káwọn òyìnbó yìí kí wọ́n yí ohun gbogbo padà fún wa tí a mọ́ra wa mọ̀ àwa sọ fún yín àsìkò tí wàá tó ń sìn gbogbo ẹ̀ tẹ̀ lọ sí church òun ló sọ fún yín wípé gbogbo ọ̀nà àtẹ̀ bá lọ sí church kò sọ́kọ kò sówó kò síṣẹ́ gbogbo nǹkan tí ó mú tó tó jẹ́ kéèyàn jẹ́yàn kò sí fún wa mọ́ ọlọ́run sọ wípé òun ti tú yín sílẹ̀ ẹ lọ túra yín dá gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire kàkà ká mọ̀ wípé àdúrà tá ń gbà ìṣòro tá ń ṣe àwẹ̀ tá ń gbà olúwa ti gbọ́ àdúrà wa pé ká lọ kóra wa jọ ká bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ká bẹ̀rẹ̀ sí tò ilẹ̀ yorùbá ìyẹn ni wípé wọ́n ní iṣẹ́ wa fún ilẹ̀ wa ìṣe wa fún ilẹ̀ wa kò kí n ṣe pé iṣẹ́ wa fún ilẹ̀ wa that is our work for our own land our labour for our own land <coughs> ṣẹ́rí di áńfẹ̀mù yorùbá ó ní ìtumọ̀ iṣẹ́ wa fúnlẹ̀ wá that is our labour for our land torí pé olúwa ti rí pé láti ọjọ́ pípẹ́ wá àṣedànù là ń ṣe àfi ohun tí ọlọ́run fún wa àfi bí ìdára wa iṣẹ́ wa fún ilẹ̀ wa that is all your labour as Yorùbá people for your own existence, for your own development, for your own emancipation, for your own progress, for the future of the generations coming, so that they won't be exterminated. èèyàn máa gómìnà wọ́n láwọn ọba kọ̀ọ̀kan wọ́n á fún wọn ní olivic inú wọn dùn wọ́n fún wọn ní emoluments remuneration oríṣiríṣi inú wọn dùn ẹ̀gbọ́nú ṣé àwọn same criminal tí wọ́n ń sákò ara wọn yìí ẹ jẹ́ ká ronú náà àwọn same criminal tó ń sákò from governor to senatorial post from senatorial back to governor from this back to àwọn the same cycle of criminals àdẹ̀ronú olúwa ti tú wa sílẹ̀ o ọwọ́ wa sí o ọ̀rọ̀ pàtàkì má bá ń sọ lẹ́yìn ṣùgbọ́n ẹ jẹ́ kí n jú padà sí bàbá mi ọmọ owó ẹ ṣé.